أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف ولو وبعلان جلوه à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nábì náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánù ẹ̀yí onídìí jẹ́ òru kẹrin oṣù Ramadan 1446 lẹ́yìn jìrà náà Muhammad sallallahu alaihi wasallam láti gbòòrò Maka lọ sí Madina an bá jòkó tafsir wa lọ́wọ́ markazi wa markaz Umar bin al Kaduna sura ta gbìyànjú láti kó ifá wọn bá wọn fà àti kí sọ́dọ̀ Yusuf aya 41 láti gbèrà lálẹ́ pẹ̀lú ògùn vila Yusuf ń sọ fún àwọn arákùnrin méjì tó ń bá wọ ìwọ̀n ó sì wáàbí fún wọn kó tó ń wá ó sì wáàbí ìmọ̀ ọlọ́run tawhid fún wọn kí wọ́n já kó bí gbogbo ẹbọ tí wọ́n ń bọ láti ń sọ̀wọ́ bàbá náà ìwọ ìyá náà já kó bí gbogbo tí wọ́n ń pè lẹ́sìn ní yàtọ̀ fún Islam kó sẹ̀sìn vila Yusuf ó sì wá fẹ́ tú ẹ̀rọ àlá wọn fún wọn àlá tí wọ́n bèèrè lọ́rọ̀ ni ìyá sọ́ ibà ṣèjì. ويقول ọba subhanahu wa ta'ala ó fi máa lá táwọn arákùnrin méjì lá ó fi máa nábì Yusuf òní yá sọ ibà sẹ́jìn bílá Yusuf alayhi salatu wa salam ni wọ́n ń sọ fún àwọn méjì pé ẹ̀yin ọmọ alábàágbé nínú prison amma ahadukuma fayaspe rabbahu khamra èyí tó lóun rí i pé òun lálàá ipò ń pa ọtí yẹn yọ padà wọn yọ kó lóko ẹrú wọ́n yọ kó lẹ́wọ̀n yọ padà sáàfin yọ máa fún ọ̀gá rẹ̀ yóò bá padà sẹ́nu iṣẹ́ rẹ̀ wà á mẹ́la áàkọ̀ sẹ́wárẹ́ ìkìtì lóhùn lùgbẹ́dì lórí tiẹ̀ ti yíwọ̀ wà yóò sùlọ bu wọ́n kà má gbélé bùntì wọ́n kà má gbélé bẹ̀ lọ́kù fọ́tẹ́ àkọlù tẹ́rù mi ráàsì àwọn ẹyẹ máa gbé láti ó máa jẹ́ láti tí ó fi kú kùdìyàrá amúlò lẹ́rìí sí tẹ̀sítẹ̀sítẹ̀ alámọ̀rí jẹ́ ń béèrè fàtàwá ń pa rẹ̀ yìí àti parí ẹ̀rù alámọ̀rí parí ìwọ́n ti ẹ̀rọ padà sọ́dọ̀ ọba ọmọ sikini ọmọ fún ọba ní ìtàmú àmọ́ wọ́n ti ẹ̀ wọ́n pọ̀ ni wọ́n dẹ̀ kẹ́ má gbẹ́lẹ́gbò ni eléyìí tó yẹ ẹ̀ ń béèrè ní kò sí ní àmàhàlà wọ́n wá àkẹ́ àfẹ́wà Ibn ó ní kò sí ní yẹ o ní ti ọ̀ ni.

onye agha rí nǹkan onye agha orí nǹkan orí nǹkan kó bíẹ́lá àmù bítàmà rí parí sínú kó bí alábi fi tẹ̀sítẹ̀tìyàní tí a ń sèpètè wá ń parí tí a ń subhanahu wa ta'ala kìí fẹ́ kí ẹ̀ mọ́rún pẹ̀lú gbogbo nǹkan gbogbo ń bá kọ́ na gbólóhùn iyyaka wa iyyaka nasta'in nàbí ilá Yusuf òun lọ tọrọ lọ́wọ́ lọ́wọ́ bá wípé àṣíjúnú ahabbu ilayya mimma tad'udani ilayya ẹ̀kọ́ ni ọwọ́ wà lẹ́wọ̀n kílẹ̀ kó ṣe ọlọ́run bá náà lọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ pé ọlọ́run bá fi yọmí pò lẹ́wọ̀n yìí olóbèrè ẹ̀wọ̀n tẹ́lọ̀ fi ní kó lọ kó náà lẹ́wọ̀n ọlọ́run ọba hàn àwọn tó ara fi yé wa pé kí ló wá sẹ̀ sí Yusuf ọ̀kan lílẹ́bí ìdánná àná òun àjẹ mímú hùmà Yusuf wa kojú kọ ẹni tí kọ tí yẹn èyí tí ó ti lérò pé iléwọlé ó ti bọ́ nu wàhálà yóò padà sọ́dọ̀ ọba ọlọ́run ọba ọba sọ fún mi pé òfurufú ní inda tí wọ́n dọ́lẹ̀ ọ̀gá rẹ̀ lẹ́kọ̀ọ́ rántí pé ẹnìkan bẹ lẹ́wọ̀n tí ti mọ́lẹ̀ lẹ́wọ̀n àbùsù ọfẹ́ kú ní ẹ̀wọ̀n ìwọ ló fẹ́ lọ ẹ̀wọ̀n ìwọ ló na fọ́lọ́ ọba pé àti ìrọ́bì àṣejìnà ni ìléyà mímọ ẹ̀dẹ̀ òun fa ansa olu ìtọ́ ń jẹ́ kí yusuf gbàgbé pé ọlọ́run ọba mi lọ́ ẹ kí n pé nígbà mo fẹ́ wá sẹ́wọ̀n ọlọ́mọ bẹ ìmọ̀ àpẹẹrẹ mi ìsọwọ́ ọba kan kọ́kọ́ yọ ohun rẹ̀ ọlọ́wà ní kó dúró ẹ̀wọ̀n yẹn sí i fi ṣéjì ní bídẹ̀ ẹ̀sẹ̀ dé yìí ọwọ́ tó wá pẹ́rẹ́ fún àwọn àsìkò kan láàrin ọdún mẹ́ta sọdún mẹ́sàn-án ló pè ní bídẹ̀ lédè lágbára wọn ní bídẹ̀ ẹ̀sẹ̀ dé yìí ọwọ́ tó wá lò mọ́ three to nine years ó tó wá lò lẹ́wọ̀n yẹn láìsẹ̀ ẹni pé àwọn tí wọ́n mú lẹ́wọ̀n yẹn gan àwọn gan bí àsìkò díẹ̀ wọn fẹ́ kó lò kí wàhálà yẹn fi kó lẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ ìṣe mistake gbàgbé tí ṣe tọ́mù gbàgbé ọlọ́run ọba rẹ̀ tó pé kóńkó ọba ní kọ́ńtò kíkọ́ yòówù lọ́wọ́ ni ọ̀pọ̀lẹ́ ah, wọn sí àwọn ní ara kése Yusuf ni o arákùnrin yẹn ní ọlọ́run ní kó gbàgbé pé ẹnìkan jẹ́ nbẹ lẹ́wọ̀n وقال الملك وقال الملك إني أرى سبع بقرات سمان كبري àwọn màálù ọba náà wà ládà ó wá rí àwọn màálù méje tí wọ́n sára ìyá kọlu ọ̀nà sábà ìjà fún àwọn màálù tí yóò gbára méje ó wá kó wọn jẹ ó wá kó wọn jẹ ọ̀sábọ̀ àṣùgbò láti mo rí àwọn ètùtù wọn àgbàdo kódòrò tó green àwọn nǹkan ọkọ̀ tó green. tó o a ya bisa àti omi tó kó gbogbo ti gbẹ ti gbẹ tí o sì kankan mẹ́rin ayé ọ̀rọ̀ mọ́lá ẹ̀yin ìjọ yẹmi ẹ̀kọ́ àwọn arọ́làjọ ẹ̀yin ìjọ yẹmi ẹ̀kọ́ àwọn aftuni fi ru'yaya in kuntum bi ru'ya ta'burun tó ayé pé bá màlá lọ́rùn tó bẹ́ẹ̀ sí kílíìn gbé ẹ̀mọ nǹkan tó pamọ́ aláyé àwọn rọ́ọ̀lá rọ́ọ̀lá jọ. kún arọ́ àlàyé o torí orújú mi màálù ńláńlá tó sẹ́rà kí màálù tó gbẹ kó wá kún àmì lẹ́yìn náà mo tún wá rí nǹkan ọ̀gbìn green tó yẹ pé nǹkan ọ̀gbìn tó ti gbẹ ló tún wá gbẹ̀yìn rẹ̀ ọkàn wọn ọ̀bálẹ̀ o ẹ fún mi lára yìí ẹ̀rọ àtò àwọn ìkóńtùm lè lóhùn yàrá tó bọ̀rọ̀ tó yẹ pé ó tọ́lẹ̀ màálù ara ẹ̀ wá lọ kọ́ ẹ lò Thank you. Thank you. subhanahu wa ta'ala o fi aláìhàn nábì Yusuf pẹ̀lú ìtumọ̀ tó jiná ọba yìí nígbà tó sọ fún àwọn ìjòyè kọlu adagaaso alẹ pé a ah, aláìrojú o àwọn tó ní wọn àwọn àwọn a ará ó wọnú ara wọn màálù nǹkan oko àá káyọ ọmọ náà ló bi tàwí bi àhàlẹ́mí à ní màá ń pè wọn ò wọn ò kúkúrọ́ wọn ò rálàárọ́ kẹlẹ́rì jẹ́jẹ́ mílíọ̀nù àwọn arákùnrin méjì tó jọ wà ní ẹ̀wọ̀n pẹ̀lú Yusuf èyí tí Yusuf ní ọ̀padà sọ́dọ̀ ọba ọba ní a òdọ́kara báadà um- lẹ́yìn tó ti pẹ́ lọ́wọ́ èyí tó fẹsẹ̀ rìn lẹ́jù náà ni pé sẹ́ni abdullahi bin abbas radiyallahu anhuma ó ní seven years ni ó lásìkò tí yẹ nàbí láàyè yóò búrò lórí ààrẹ wọ́n yẹ wọ́n na sábà sí ní ìlú ó ní bẹ́ẹ̀ lọ́wọ́ náà ni láwọn àlàn ìmọ̀ ẹ̀rọ tí wọ́n rántí gáà mo rántí arákùnrin kan ana ọ̀nà bí okùn bìtàwé máa fún yín ní ìrùn parẹ́ farisilóni ẹran mi kí lọ lè bẹ́ẹ̀ tí méjì yóò máa sọ fún yín bó ṣe lọ nìyí yóòsùfù àyíwá sídíkù bó ti lọ ibà lẹ́wọ̀n nù pé yóòsùfù àyíwá olódodo ìwọ́tọ́ rọ́ àláfẹ́ mi pẹ̀lú ẹnìkejì ni pé wọ́n pa ẹnìkejì wọ́n kàn má gbélébù wọ́n máa sa ẹyẹ máa sa bẹ́ẹ̀ ọ̀sẹ̀ fún èmi tí mo ní tó ní máa pàṣẹ ọ̀dọ̀ ọba gan mo báyìí افتونا في سبع بقرات السمان وصفوها سلعفها ما معلوم بيجي تسرع ياكلهن سبع اجاف تقول بيجي مي تقبل باكم ومن وسبع سنبلات الاوان تتنا اغبادو سوق اغبادو خضر تو جرين اخرى يا بتاتمين تو اتو اغبى معاني عرضي الى الناس لعلهم يعلمون كيف قالوا لي باو يا aráàlú kí n sọ pé tó wọ́n ti tú àlà fún mi o báyìí lànà báyìí lànà bí náà yéṣu kò kò díyàn ó tú àlà yẹn fún un ẹ sọ pé ọlọ́wọ́ bá kó sànù wa má bàa lóko jẹ́ kárí pé agbìyànjú láti máa hùwà dáadáa ó di wa kọ́ọ̀lá tọ̀dọ̀rọ̀ ó na sábà sí ní nàbdà àbà nàbí ilá yusuf ó ní ẹ̀dá oko fún ọdún méje alá ọdún méje tó pé àwọn nǹkan ọ̀sìn yẹn àwọn nǹkan tẹ́ gbìn wọ̀nyẹn yọ pọ̀ ọmọ asọ́tún fọ̀dọ̀rọ̀ òfin sùnbùlì àwọn tẹ́ bá kálé èrè oko àwọn tó bá jáde ẹ má yọ ọkùn bí sùkú wọn ẹ fi wọ́n lẹ́nu sùkú àgbàdo wọn. ilà kọ́lé la mi máa ta àkọlù ọwọ́ díẹ̀ tẹ́ jẹ́ nìkan kẹ́ kó wọlé kúrò yókù ẹ fi lẹ́ nínú experience tó pa preserve security of food tẹ́lẹ̀ bí oni màálù lánlá méjì bẹ́ẹ̀ kọ́ lójó sara yìí sùmọ̀yà àti mi bá di dáàlì kan sábọ̀ sílẹ̀ àdì lẹ́yìn náà ọdún méjì mi tún wá tẹ̀lé sọ́yẹ́ pé àwọn nǹkan nǹkan wà lè gan onídìí yóò wà lè yá kóyò hónà má kádàmtóm làhónà ìlà kọlíl má mímá tó sínú gbogbo oúnjẹ tọ́jú yẹn tẹ́ tọ́jú yẹn ọdún méjì tó lè kókó yẹn yóò àjẹ wọn kò sí jẹ́mà jẹ́mà àfi tó tẹ sẹ́kù lórí inú sùkú àgbàdo inú àsùkú ilé máa jẹ tó yẹ pé díẹ̀ tó wá kú náà lẹ́tọ̀ bàjẹ́ kò ní sinmi tó ń mọ yára tí mi ń bá dé zọ́ọ́rẹ́ ká á mú fi ìlúgà sọ náà wọ́n fi àṣírò lẹ́yìn ọdún méje mi wá tẹ̀lé tó yẹ pé díẹ̀ tẹ tọ́jú ẹ̀gẹ́ ti jẹ tán ibẹ̀ làwọn yóò ti wá wá rìlíf káàkiri ibi ọmọ pa gbogbo yàn lágbàáyé ó máa wá bí tó gbẹ káàkiri ìjẹ́ ọ̀sẹ̀ rẹ̀ nìyẹn o ah zubila yusuf bó ti tú àwọn aláyẹ̀ fún wọn nù ní arákùnrin bá padà lórí bá ọba ìtàwọn ìjòyè ọba ọ̀kárá málẹ́kù náà nù. ọ̀kárá málẹ́kù àbí. kí ló wá ṣẹlẹ̀ tó ẹ má bínú fa ṣé òye ló fẹ́ dá wà lánàá. bali kóòlù ètò ní ibi nígbà tí arákùnrin yẹn dé láti prison yard tó wá tú àlá yẹn fún ọ ó tú àlá níbi Yusuf kò tó ní tó àlá fún ọ ó lọ ọ. فلما جاء الرسول نبتي علاقون يتولبان النبي يوسف عليه السلام قال ارجع إلى ربك lọ́lẹ̀bọ́ gààrà náà wọ́n ní wọ́n lè mú wáyé nígbà tó ń béèrè àlà ó tú àwà fún un tó ń ṣe ọlọ́run bá ní àmì wọn ní kó kú máa bọ̀ wáyé pé wọ́n máa gbà ìdí kò lọ́rùn bá wọn ìdí àkó lọ́rùn bá wọn ó fẹ́ kílẹ̀ ọkọ rẹ̀ ودي ما فاتك من دي زيتي إيه ترى الكلية ربنا يزبني ارجع إلى ربك قولي بوغاري فاسأله ما بال النساء التي قطعنا أيديهن أما بيرجو غير عني كاجوتي تكو توري أو تنا موازي إيوا kíni ó ṣẹlẹ̀ sí wọn sóòótọ́ ni mo fẹ́ bá ìyàwó ọ̀gá wa sùn àbí báwo ó di inna rabbi bìkéyìdì hinna azim tọ́lọ́wọ́ bá mi ọlọ́wọ́ bá tèmi ọmọ ètè tí ma dá ọmọ ètè tí wọ́n dá bísí bẹ̀ pé irọ́ ni wọ́n pa. qala ma idra yusuf an nafsi ọba ti wa nínú problem báyìí dandan ni kò tẹ̀lé àṣẹ yusuf yusuf ẹtí wá bẹ́ẹ̀ ṣe lè ṣe tí wá ní káyọ̀ káyọ̀ wọ́n hàn kó ń ha ṣàlẹ̀ lọ àgbẹ̀ aa ọlọ́wọ́ bá wa ó nǹkan ńlá nǹkan ńlá ni ma alimna alayhi so àgbèrú abúrúsì àgbèrú abúrúsì kára ní imratul aziz ìyàwó ọ̀gá rẹ̀ yẹn ọlọ́lá yẹn ọwọ́ ní ìgbà yìí òdodo ti fẹsẹ̀ ńlẹ̀ òdodo ti dé àwọn àwa ra wa tó o ànàfsì èmi mò ń fọ́ọ̀sẹ̀ o ó jẹ́ kọ̀ èmi mo fẹ́sẹ̀ wọ́n mi nù wà á iná o lamina sọ àdìkì wọlá ìdájúdájú òdodo ní Yusuf sọ wọlá ìdájúdájú òdodo ní Yusuf sọ ọlọ́fàá gbogbo tó bá jọ mọ́ ọmọlúwàbí èèyàn tó bá fi kẹyàn kéèyàn try as much as possible wọ́n jẹ́ kó kọ́ rẹ bàjẹ́ yóò bá làákàá pọ̀ yóò bá ní orúkọ rere ni ọ̀sẹ̀ ju wúrà àti fàdákà lọ. ó di wa iná olamina sọ́ọ̀dìkì záàríkà lè yá àdámà àní lámù àdókòlù àdókò bìlgẹ̀rì. eléyìí yẹn yusuf àgbègbè kí wọ́n lè bá àmọ́ pé mi sábòsí o mi ò sábòsí wọ́n gàmí lẹ́yìn mi. وأن الله لا يعدل القول كيد الخائعين ọlọ́wọ́n ọba lẹ́yìn kò ní fẹ́ràn kò ní ète àwọn kíni àwọn ọ̀dọ́lẹ̀ àwọn tó ń purọ́ gbẹ̀yìngbẹ̀yìn bí ọ̀rọ̀ yorùbá dé sẹ́sìn wọn la jíròbá lọ ló gbọ́ ọdún ni gbogbo àwọn táwọn sọ fún yọ̀ọ̀yọ̀ dáhùn bíi bídà ẹ̀yin náà rí bídà àbí ẹ̀yin bídà ọ̀rọ̀ bídà ẹ̀jẹ̀ ẹ̀ má jẹ́ má ẹ̀ má ti táwọn sọ fún wọn nígbà wọn náà rí bídà tó ṣẹlẹ̀ ní ìsìn. ọmọ ọba rí onafsi bí o ẹ̀dọ̀ lórí ìtara mi ní sọ pé mi ò sẹ́ lọ́wọ́ báwọn inna nafsa la amaratu bisu to ya mi ima pààyàn láti ẹ̀kí ìmọ̀ sàbúrú yìí illa man rahima rabbi àtẹ́jọ́ bá sàbúrú lókù ọmọdé sànúwà inna rabbi gafuru rahim ọlọ́wọ́ bá ọba tí máa forójì ní ọba tí máa kẹ́lì ní ọlọ́mọsá forójì wà mọ́sá kẹwà àwọn afá òní wọ́n sọ pé ẹ̀mí nafsu oríṣi mẹ́ta ló wà oríṣi mẹ́ta ló wà ní nafsu yìí nafsu na amara ti di so tó yẹ pé èmi máa pààyàn láti aburú mi èmi máa pààyàn láti aburú mi èmi máa tìyàn láburú mi èmi máa kọ́ láti aburú mi tó bá so wá dàgbà díẹ̀ sí yóò bọ̀ sí nafsu lawama ìtọ́wọ́ bí bíra mi sọ́tò kìyàmà bí la aqsimu bi yawmil qiyamah wala aqsimu bi nafsi lawama yóò mọ̀ tẹ́ kara rẹ̀ yóò mọ̀ kúrẹ́ ní àlùkò káì mọ̀ níbi ṣe ẹ̀ chance ni wọ́n náà kó jẹ káì wọ́n náà kó jẹ kó náà lè ba máa lo nǹkan ńláńlá kó náà máa tó bá ń bọ̀ kílẹ̀ máa rọ́ kó náà máa wù àbọ̀dá ńláńlá kí wọ́n náà lè ba máa lu mọ́tò ńláńlá kó náà kọ́ lé àfin lọ́sẹ̀ làwọn àmà káì lọ́nyẹ̀ síbẹ̀ yìí àmàrò tuntun aláàkọ́ yìí máa pé pààyàn àti ẹ̀kọ́ yìí ṣe ẹ̀yọ́ ẹ̀kọ́ mẹ́rin síwájú mi ń ọkọ mi ó bàjẹ́ ọkọ àwọn ọmọ mi ó bàjẹ́ ó ní bàbá yín jalè ni bàbá yín ṣe dùnẹ́ ni ìyá yín ṣe dùnẹ́ ni ó di yín sọ̀rọ̀ wá mọ̀ ni èyí tó ga jù tó dáa jù lónìí nọ́ọ̀sì mùtùmá ìnà ẹ̀mí dáadáa ìtẹ́ pé yóò fọkàbalẹ̀ ọ̀nà wo ni yóò ti agbára ọ̀gbẹ́ni kí èèyàn fọ ẹ̀mí ẹ̀ má ọlọ́ni wọn nọ́ọ̀sì mọ̀mọ́ sàwáhá fa alhamaha fujuraha wa taqwa kad afla kini man zakkaha ẹni tí wàá fẹ̀mí ẹ̀ má tí nafsi rẹ̀ bá ti kó lọ wàá mà tó bọ́ sí nafsi rẹ̀ tó kò ní ní alamaratul soul tó bọ́ sí làwàmà tó kò lọ wàá mà tó bọ́ sí nafsi mutma'inna ó jẹ ẹ̀rọ àwọn sàbí àlẹ́bí Muhammad ìṣẹ́lẹ̀ ọ̀pọ̀ wà lédè sàbí àgbà ni Abdullahi ma Abbas radiyallahu anhuma làwọn akpọ́rọ̀ ọlọ́ọ̀bà akẹ́wọ̀n sàbí lọ́fà gbogbo ẹgbẹ́ ń bú abdullahi bin abbas radiyallahu anhu anhuma nígbà tí àwọn àgbàlagbà sàbẹ kú tán òun yóò ti kó ìmọ̀ ẹ̀jọ́ gan-an onípadà di yunifásitì fúnra rẹ̀ oníjọ́ ti kọ́ ni arabic nìkan tẹ́gbẹ́ faculty kan ní àwọn èèyàn tó arabic òun nìkan náà ní kọ́ arabic nígbà tó tó máa fi kọ́ ní ogun lọ́rọ̀ ogun orí ọwà pẹ́ ọlọ́dún ọlọ́kọ̀ pẹ́lá yìí aláàpẹ́ ninety six years after hijira ló kó láyé mẹ́ta níbi kúta after eighty six years tó lò láyé láti bá kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ ọlọ́run kẹ́kẹ́ gan olùsá kẹwàá náà lọ́ba kí ni wàá ṣẹlẹ̀ ní tó wàá ṣẹlẹ̀ àìsàn ní tọ́ọ̀if lẹ́gbẹ̀ẹ́ maka seventy kilos sukùn kan ní tó ṣẹlẹ̀ àìsàn wọ́n á fẹ́ sí wọ́n á gbé kú ẹ̀ bá a ṣe máa gbé kúrò bẹ̀rẹ̀ gbẹ̀rún yẹn tábà gbé kúrò lórí kàtó wọn gbé kalẹ̀ tí wọ́n gbé sí orí ẹ̀gbẹ́ kan náà kó tó gbé sí inú sàárè wò wọ́n á gbé òkú ẹsẹ̀ bẹ̀ báyìí wọ́n kàn rí ẹyẹ funfun kan ni ẹyẹ funfun yẹn kàn fò ni kàn bà lórí aṣọ funfun tí wọ́n fi gbé sínú Abdullahi ibn Abbas radiyallahu anhu àwọn ah, ẹyẹ wọn ni wọ́n bá rẹ̀ yẹn mọ́ àmọ́ ẹsẹ̀ kẹsẹ̀ wọ́n gbé sínú sàárè bá ìwọ́kà gbọ́n yá ayatuwa nafsun mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiya fadkhuli fi ibadi wadkhuli jannati gbogbo tó àbẹ̀rẹ̀ gbọ́n náà gbọ́n àwọn ènìyàn tẹ́lẹ̀ ní ìmọ̀ fẹ́ àtẹ́lù ó fà pé àfáà wa Imam Razi ó ní gbogbo ẹni tó bá bú sàbẹ̀ mọ̀ pé zindiku ni gbogbo ẹni bá gbọ́ bú ọkọ̀ sàbí láìda mọ̀ pé zindiku ni àwọn zanabik alladhina karahu islam dina wa dawla wọ́n tún wọ́n hate islam ni báwọn sàbẹ̀ dá pé ọlọ́run ọba ṣe dẹ́ èyí táwọn yorùbá máa ń pè gbàdúrà mi kò fi hàn sára yé ọlọ́run gbàdúrà wọn lọ́sì fi hàn bẹ́ẹ̀ làwọn sàbẹ̀ mi tẹ̀lé gbogbo tó àbẹ̀rẹ̀ gbẹ̀jọ́ náà lọ gbọ́ ohun yẹn yáá ayé يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة ولا قرآن الكريم إن النفس لأمارات بالسوء أمية إما يقعي لا ثلاثة سابرون إلا من رحم ربي أفدلو بسانو إن ربي غفور رحيم ولو أبامي ọba tí máa foríjì ni ọba tí máa kẹ́ni ni ọlọ́run ọba musa wọlá àwẹ̀ tá à ń gbà yìí musa fúrẹ́sẹ̀ wá jì wá kọ́ kẹwàá ọlọ́run ọba náà ọlọ́run wá nìkẹ́ni. ọba wa ni a ah, máa ti eh, eh, eh, ntutu aláyè kí fìyàn lásán èyí tí ó níbi yorùbá mú kó lẹ́wọ̀n bọ́lá ti yà níbi yusuf kó lẹ́wọ̀n nù àtàkàlẹ́sọ̀ olùyẹ̀sọ̀ èmi pẹ̀lú ẹ̀ ní specialities kẹta sọ mo níbi àyè special mi fẹ́ fi sí fún ọ̀rọ̀ mi kálámà kálámà òun nígbà tó wá dé tánàbí yusuf tó bá a sọ̀rọ̀ tán tẹ ẹ má àwọn obìnrin yẹn wá tí wọ́n obìnrin yẹn náà jẹ́wọ́ tó kílẹ̀ ọkọ rẹ̀ nabi la yusuf ọba yòókù kára iná kàlíyọ́m ládẹ́yìnà makínú na amin lónìí o ìwọ yusuf ọwọ́ àánú àyè kan sọ pé àyè trustworthy ni àyè tá trust ni àà aláàdì gbogbo àwọn ọ̀rọ̀ àlọ́ àlọ́ tí wọ́n lè lọ́rọ̀ yìí nabi la yusuf wà ní kọ́lá ìjà àrùn ní aláàkàzá inú àrùn ó ní minister of resources gbogbo rìsọ́ọ̀tì tí mo jáde lára lórí rẹ̀ ìbí ni mo rí tó lọ́fà nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ọgbà yẹn láàyè láti máa bèrè fúpò àmọ́ tó bá rí pé àkíní ìmọ̀ mọ̀ ń pa rẹ̀ kò sábúlọ̀ kò bẹ̀rẹ̀ gbà rẹ̀ olùkọ́kọ́ ìgbà ẹ̀fún mi jọba ṣẹ̀ríà ọgbà yẹn láàyè kẹ́nu àmọ́ tó bá rí pé ah, tí bá tó gbó láàánú minister of natural resources ó de gbogbo ohun tó mọ̀jáde láti ní olè kí ló mójútó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ní olè inni hafizun mo mọ nǹkan mójútó dáadáa àlébójú wa mọ̀ nǹkan kan dáadáa bí anabi yusuf bọ́lá ti bá láyè mu èyí táwọn bàbá wa máa ń a àyè gbà mí ọ̀nà bí láyè yusuf lẹ́nu jẹ́ àyè gbà mí ọlọ́run sá gbà wọn náà láyè ọlọ́ọ̀bà sànú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀kọ̀rọ̀ àmì kẹrin náà. فلما رجعوا لا. لا. subhanahu wa ta'ala mọ́sá gbàwọ́ náà láàyè ọ̀rọ̀ mà ó ní kadhalika makanna li Yusuf abẹ́rẹ́ àti gbà ní Yusuf láàyè lórí rẹ̀ agbára yìí lórí ẹgbẹ́ oníkọ̀tù gbogbo pẹpẹ ọ̀rọ̀ lóye nísìlá ìbá wà ọ̀f bíbí ní ha àìsàn yẹn gbogbo àwọn olùmọ̀ ní mímọ̀ rìn sí yọ máa lọ yọ máa lọ yọ máa jáyé bí fẹ́ ayé tó gbá sí ẹ̀rí àmú àìsàn yẹn ṣá mùsùlùmí rahmatu mahamman ṣá bá a ti máa jẹ́ kí àánú wa máa bẹ́ni tí a bá fẹ́ gbé nìyí ọlọ́ musa ti ká lórí báwa náà gbé ọlọ́ba à ń bẹ̀ musa wọlé ọlọ́mọ dáńtá ń gbà yìí dákun ojú àánú wa bá wa gbé wọlé àánú bí òun àjọ ọmọ sẹ́ni gbogbo ẹgbẹ́ iṣẹ́ rẹ̀ àmì iṣẹ́ rẹ̀ láre àwọn jama tablig ọlọ́kùn ti dára fún gbogbo wa àtàwọn àtàwọn náà musa ti dára fún wa wọ́n máa sọ̀rọ̀ kan tí bá ṣe effort wọ́n ní effort yìí ò ní gbé ọlọ́run lọ́sọ̀ wá pé inna Allah bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run wọlá yẹ̀dí olùhàdìrọ̀ mùsùlùmí ọlọ́run ní lálárí òbí kọ́ lọ lásán wọ́n ní effort yìí iṣẹ́ ẹ̀sìn kìkì lọ lásán tẹ́ bá ṣe effort lọ nìkan tẹ́ bá rí nǹkan bẹ́ẹ̀ mọ́ gbàmújẹ yóò jáde ó máa ń ṣàpèjúwe fún wa ọjọmọ tẹbílẹ gbìn wọn ní bí àpèjúwe ya rú ọkababa bàbà rú ọkà bàbà ọwọ wọn lọ ìlọ ọwọ adá yìí kan ó ti wá ju ọkà bàbà yẹn rè ó ju lẹbẹ wọn bọ sẹgbẹ igi kan ló bá sinmi ọkababa gbogbo ẹ̀kọ́ bí òkú bẹ̀ ọ́ tílẹ̀ yẹn bá jẹ́lẹ̀ ọ lára tójú bá rọ̀ sí ọkà bàbá yẹn kí ni ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ yóò jáde bẹ́ẹ̀ ni ṣe dá wa azakari inna fa'ati zikira sa ya zakaru ne yi yakasha dáwà ìsàsí wọ́n sọ pé wàhálà àwọn ọgbọ́ ara ẹni tí ọgbọ́ gbọ́ ọgbọ́ àwọn èèyàn ọgbọ́ anáwó wa yọ yọ ó bí wa ló fà lọ pé àgbọ̀rọ̀ gbọ́ fojú tiẹ̀ dá wa àwọn ni edu owó ní alẹ́ àmì ìlẹ̀kùn ní bálẹ̀ wa ní wọlé wa áyà bó ti gbọ́dọ̀ nǹkan náà ní kárí pé à ń sọ fáwọn yẹn wọlá nù dí ó ájúra mùsùlùmí ọlọ́run ní àmì rárá rè iṣẹ́ rè àwọn ẹni rè wọlá ájúra àkírọ̀ ti káìrò ní a ojúwájú wọn rí tí wọn láti kìí àmọ̀ ló fi dáa jùlọ ó jọ dín lẹ́bí náà àmọ́nù àwọn tó وكانوا يتقون تجوا ديول قيلوما والمزاسي ولو قياري سانوا ولاية القيامة لا قرآن الكريم ولا لا إله إلا الله نعم وَمَا ọjọ́ ti yọ ọjọ́ ìgbétirégbè àwọn kálukú ti bá ṣáàní ẹ lọ àwọn ọmọ ẹ̀yà àwọn anábì Yusuf wọn wá oúnjẹ wọn káàkiri kò wá sẹ́ńtì wọn arú oúnjẹ lọ́dọ̀ Yusuf ní Mísírà àwọn náà wà ẹ̀kọ́ tó Yusuf àwọn ọmọ ẹ̀yà anábì Yusuf àwọn bàbá wọn wá wá àti láti rẹ oúnjẹ sàdákàlù wọn àlẹ́ wọlé ọ̀rẹ́ bá mo ti wọlé bá ah, àwọn ará abínú. ó ti dáhùn mà àmọ́ àwọn olóyin fàárafọ̀hún fàárafọ̀hún ó dáhùn mà á àwọn mẹ́wàá ni wọ́n wáyé wọ́n mú láwọn mú kèrò àwọn ọmọ ọmọ wọn ti ẹ̀rẹ́ tilẹ̀ máa wọn ti ẹ̀rẹ́ Yusuf kò lè jẹun wọn ti ẹ̀rú lọ́bẹ̀ ọlọ́mọ ajá adáhùn ìjà ààbì nígbà tí di ẹrù wọn tí wọ́n sanwó di ẹrù wọn tí di fún ọwọ́ aṣọ́bá yìí pé kọ́lá èyí tó níbi akílẹ̀kùn mi ní àbíkùn tẹ́ bá ń bọ̀ next time tí wọ́n fẹ́ rajà ọmọ ẹ̀yà yín ọmọ bàbá yín tó wà léwu ẹ̀mú wa wọ́n yẹ kó fura gbá ah, bóòlù ẹ̀kọ́ bóòlù ti dá gbọ̀ngàn pé àmọ́ táwọn ti ẹ̀rọ ló pa rẹ̀ wọ́n ti ẹ̀rọ ló pa pé kò lè jẹ́ bóòlù ti fẹ́ jẹ́ Yusuf tó ti sọ sínú kàngánú agídù bóòlù ti fẹ́ jẹ́ Yusuf bẹ́ẹ̀ wọ́n lá ọ̀gá àlùbọ̀ àlà amòrìyìn. ولكن أكثر الناس لا يعلمون ọlọ́wọ́ bá gbọ́ bẹ́sẹ̀ gan àkùsí lọ́fà á ti ṣe adam rahim ọlọ́run pé kágbà fọ́ ọlọ́run ní sinmi kágbà fọ́ ọlọ́run ní sinmi kádàrá òṣè kọ̀ọ̀lá ìgbà kágbà fọ́ ọlọ́run ní sinmi. ìjàgbà fọ́ ọlọ́run bá ìjọba bá ti dé fún ẹgbà fún ọlọ́run bá àìgbà fọ́ ọlọ́run ìyọnu ní àìgbà fọ́ ọlọ́run ìyọnu ní kádàrá òsè kọ̀ọ̀lá ìgbà àìgbàfọ́lọ́ ìbálẹ̀ ìgbàfọ́lọ́ fẹ́ mọ̀ yọra yín lẹ́nu tó tọ́ lọ́wọ́ náà ni ọ̀tẹ̀ ìbá mọ́ mọ̀ yàyín wá lọ́dọ̀ wa yín alátara ọ̀nà àní òfin kẹrìlá sẹ́yìn náà rí pé gbogbo òṣùwọ̀n táwọn fún yín àwọn apé gbogbo jẹ́bẹ́rà àwọn apé fún yín wọ́n á ní àkàyẹ̀rù mu àtúgbà yín lálejò dáadáa àti wà rà àti gẹ́sùn àtọ́jú yín dáadáa gbogbo ilé ìdààmú ó di ó wá tó sọ fún wa pé fa inlam tó tí ní bí wa inlam tà tó ní bí tẹ́ ẹ̀ bá ti mú ọmọ ìyá yín yẹn wá ọmọ bàbá yín yẹn wá bí ní á nínú nìyẹn fara kẹ́lá lọ́kùnrin ìdí ẹ̀ mọ̀ pé ẹ̀ ní ẹ̀ lóúnjẹ lọ́dọ̀ mi mọ́ kò lọ́sẹ̀ jẹ́ gbòmìnira gbogbo gbogbo àgbègbè ẹ̀ ní oúnjẹ kẹta ní mi níwọ̀n kankan fún yín wọ̀lá tọkọ̀rọ̀bù ní kólà ẹ̀ mọ́sùmọ́ mi ẹ̀ mọ́sùmọ́ mi gbé gbàgbọ́ tí wọ́n ti mú ọmọ ẹ̀yà yín ẹ̀ wá so ó di túláàsì wọ́n nídìí oúnjẹ ó di wọ́n di túláàsì kọ́ọ̀lù wọ́dàm sọ̀dọ̀rọ̀ wíjọ àǹhó àbáwò ágbìn ìlú bàbá rẹ̀ kó dìbò àdìgbò wá wà iná lafa ìlú wọn láàyè dáàsì láwí wọn ágbìn ìlú lórí bàbá rẹ̀ kó wọn. ọ̀kálọ̀ lè fìtìyàní ó bá sọ fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tó máa wọn kan fún àwọn èèyàn òní níbi láì ṣe kọjá wọn fún wọn. هم ọmọdé wọn ṣiṣẹ́ yìí ìjìnlẹ̀ obìnrin àtọ̀hún kílẹ̀ mi fèrè àlè tẹ́ bá jẹ́ owó wọn tó mú wá gan ẹ̀dìmọ́ náà rù ẹ má gbowó lọ́wọ́ owó wọn ẹ̀dìmọ́ náà rù wọn ẹ wo kọ̀ǹtó ńlá kọ̀ǹtó ńlá bẹ́ẹ̀ pé owó gan kò gbà lọ́wọ́ làálà ń yàrá fóònù à wá délé wọn rí pé á ah, wọn mà dáwọ́ padà fún wọn ó di eyín ìdá nkálàbù ìlà àlè mi tí wọ́n padà sọ́dọ̀ àwọn èèyàn wọn la'allahum yarji'un òun nílọ́bù mí ìgbà yẹn wọn tó wá ó dé wọ́n padà sí ìgbà yìí bẹ́ẹ̀ ni Ànábì Yusuf kọ́ sí gbà láì ní ojú kó dáwọ́ yẹn pàtàkì à nídìí owó wọn fi ògùn ọlọ́run hàn ni pé tí wọ́n ní kò ṣeé ṣe lọ́lọ́run ní kò ṣeé ṣe pé àlátọ́ láǹjọ sí ilé ìfọkọ bàbá wọn gbalẹ̀ ànàbí ńlá ẹ̀yà kò pé wọ́n máa padà ọmọ yìí tí wọ́n nàbí ọlọ́run lòun náà ọmọ ẹ̀ pé aláyẹn kò ní láre pé wọ́n rí ìràwọ̀ méjìlá mọ́kànlá àti òṣùpá àti oòrùn tí wọ́n tẹríba fóun aláyẹn ọ̀sẹ̀ bàbá yẹn yà kò torí tẹ́lẹ̀ bàbá ọmọ yẹn ti sọ aláyẹn fún bàbá yẹn bàbá yẹn ti mọ̀ pálá yẹn ọ̀sẹ̀ àníbi ọlọ́run lòun náà kí lọ́sẹ̀. فلما رجعوا إلى أبيهم فلما رجعوا إلى أبيهم ما قال بابا بابا بابا يعقوب ما قال سدوري قالوا يا أبانا من أمنا الكيل بابا ولا نتكفوا ماو ونيم نكفوا ماو فرسل معنا أخانا واتكني واجك يوم يا وقتل وأم بابا بنيامين يوتلوا تبدلوا نقتل أو وانكفوا وإنا لولا حافظون wọláì amòtútù amòtútù wọláì dájúdájú amòtútù bí láyé akọ onírárá o kala ala amanukum alayhi illa kama amantukum ala akhi kí n ti fọkàn balẹ̀ lórí ẹ̀ bí mo ti fọkàn balẹ̀ lórí ẹ̀ ọmọ ayé ẹ̀ tẹ́ ẹ ní ẹ̀bùjútó tẹ́ ẹ̀bùjútó kí kòkó fi jẹ́ mọ́ yín lọ́wọ́ ti wí. Ah, min kọ́ síwájú fọláwọ̀ khairu hafiza ọlọ́run ọba lọ bá tí mo bí tó nǹkan má jẹ́ fún yín ọlọ́run máa fi ní lọ́wọ́ kó wa tọ́jú kó wa mú tó owó arahman rahimi òun sì ní ọba tó bá aláàánú gbogbo aláàánú ọlọ́mọsá àṣàánú ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ọlá Qur'anul Karim àdúrà ńlá ni anabi Muhammad òun tí bá ṣe yá arahman rahimi yá arahman bá ṣe lẹ́ẹ̀mẹ́ta léra wọn tí wọ́n ṣàdúrà màláìka ni ó máa ṣe àmì sí i ọlọ́run gbogbo àdúrà tá à ń ṣe bọ́tà ṣe àmì sí fún wa kí ló wá ṣẹlẹ̀. lọ́wọ́ gbogbo ọgbà yìí wọn ò tí ì tú ẹrù wọn tí wọ́n sọ fún bàbá yìí pé kó dígé bìnyámi kẹlẹ̀ tó kọlá mi máa fọ́tà ó bàtà wọn nígbà wọn á tú ẹrù wọn wọ́n jẹ́ ẹ̀dọ́ bìdà àtàwọn ròdà ilẹ̀ yìí wọ́n rí pé gbogbo owó táwọn ẹ̀sìn wọn dàgbà complete ah kọlu ya abana ma nabgi bàbá kí lóò tún fẹ́ kí lóò tún fẹ́. هذه بداءتنا ردت gbogbo ó dá sọ fún wọn náà dábàrà fún wa yìí bí dájú lọ ló gíga tó fẹ́ àwọn ìjọba wa tábà lọ òde kan tí ó bá fún wa ló wọn wà ní àà kọ̀ọ̀ká gbowó dọ̀bà ọba ọ̀kan náà wọ́n fọ́ pé هذه بداءتنا ردت lóyún ẹni tí ìwà bẹ́ẹ̀ gbà kó má gbà o. eléyìí owó wa ni owó wa ni àwọn aládìjọba nàìjíríà owó wa ni wọ́n dẹ́padà fún wa ẹ̀jẹ̀ àgbà ó di owó wa ni wọ́n dẹ́padà fún wa ẹ̀jẹ̀ àgbà ọlọ́wọ́ bá wa musa fún wa ibìlẹ̀ owó wa ni eléyìí bàbá kí tún fẹ́ owó wa ni wọ́n fún wa yìí owó tó ti lè lẹ́yìn náà àtúnṣe dá àdékù ọ̀run wọ̀nà n'a àkàánà àtúntọ́jú àmójútó ọmọ ọ̀yá wa dáadáa nígbà tó gbọ́dọ̀ wọ̀nà zádò kaida bàáyìr lẹ́yìn náà àwọn mẹ́wàá lọ́yẹ̀ tẹ́lẹ̀ ìjà àwọn fúlàní lọ́nà sí àjì mọ́ àwọn adébákà tí wọ́n gbé ní hòtẹ́ẹ̀lì wọn bìtẹ́ mango lift ìgbà ni jíǹdáàdì kéèkì jíǹdáàdì oní mú hao gẹ́gẹ́ sẹ́mà mú wá gẹ́gẹ́ gídá ó kàn sí pé lift kọ̀ọ̀kan àwọn ògùn tẹ́ lift náà ti tún gbà wọn lókè bí ten stories twenty stories oní jíǹdáàdì jíǹkéèjì dáàdì àwọ̀ gẹ́gẹ́ sẹ́mà a tude maka ga girgin gida a wani jin daɗi kai jin daɗi ne ọlọ́wọ́ bá kún sànù wa ọlọ́wọ́ jáwa náà jin daɗi láyé ká tó jin daɗi láyé kìáma ká dùn ayé kọ́lọ́ tó wá sí ọlọ́mọ aljanna aljanna yẹn gan aljanna tó fi dáwọ̀ ọlọ́wọ́ bí wọ́n tó na záàdá káyọ̀ bàáyé a tún ní àlékún ẹrù rànkúmé oúnjẹ tó pọ̀ záàrí kàkẹ́rù yẹn sí ilé ìrọ̀rùn ní ìrọ̀rùn ní قال لن أرسله معكم أنا باباني لا لا يمينكم مين حتى توصوني موثقا بابا بابا رافينكم bàbá gbádéhùn pé ẹ mú wa oye mi ní ọlọpẹlú ọkọlọba láti òtún náà ní ibi pé ẹ gbogbo gbàgbàlẹ fún ẹ mú padà wà fún mi ilẹ̀ ayò àwọn tọ́bíkùn àfitọ́ pé apá yóò bá ká lóko nítorí bá tẹ̀lé apá yóò bá ká lóko àlẹ́bí ọlọ́ọ̀ba ó ti mọ̀ pé gbogbo nǹkan kọ́ nìyẹn lè fi bó ti pọ̀ tó yẹn ní àfitẹ́bá yẹn gbàgbọ́ fẹ́lẹ́ máa àtẹ owó mọ̀ọ́síkà mọ̀ọ́síkà òun gbà tó wá gbé àdéhùn tó búra fún tán kálọ̀ lọ́wọ́ alámẹ́nà kóòlù wọ̀kéèlì ní ọlọ́wọ́ bá náà lẹ́lẹ́rìí tí ó mú búra tẹ búra yìí tẹ́ bíyà búra pẹ̀lú yìí ọlọ́wọ́ bá nìkan náà lọ́ba tó mú tó ọlọ́wọ́ tó mú tó wa lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni alábi Yakub alayhi salatu wassalam bó ṣe gbà wọ́n láàyè ni kó mú bìnìyàmínú lọ ọlọ́run kó sàmù wa ìta àtọ́sọ́tò dídé ọlọ́run kó kalẹ̀ sí wọn lọ́ba ìtọ́ jẹ́ mistakes mọ́tà àforíjì wọn lọ́ba sànù wa bá ti bẹ̀rẹ̀ Ramadan náà kọlu bisimilá ọlọ́run jẹ́ àwọn lọ́ba bá lọ́n bisimilá yà pàdé kọlu abdulá à ń rọ̀ wá jama mùsùlùmí ẹ̀dàkùn program wa ìmẹ́jì kó dúró ìrànlọ́wọ́ ní kẹ́sì fún wa kí gbogbo wa ẹgbẹ́ lọ dédé àwọn tí wọ́n fún wa lówó àrùn ten thousand naira wọn rẹ̀ pé ká má fòdà kọ owó DITV ẹnìkan náà fún wa ní one thousand naira gbogbo ọlá àdá kọ̀ lọ́la tó lọ́ọ́ bá gbà ọ́ láàyè ọlọ́wọ́ bá mọ́tà sọ ọjọ́ lálẹ́ rẹ̀ mọ́tà sọ ajẹ́mi ogun ọ̀tá ìjàdá ọlọ́wọ́ àkáǹtì nọ́mbà wa zero márùn six nine eight two one orúkọ àkáǹtì wa náà ni umar bin khattab al-islami jaiz bank ní báǹkì wa akannuma zero márùn six nine eight two one ẹ̀dá kò yà fún mẹ́tò kó kéré ìwọ́ tó kéré náà fìsì alẹ́lẹ́ látàjọ táàfìrò yẹn sọ fáwọn bitv ọlọ́run kó bá sọ wọ́n lẹ́sàn rẹ̀ ọlọ́run kó sọ wọn pàdé ẹgbẹ́ níbi èmi jèrè tí wọ́n fi yá dáhùn inṣàlá. wa alaikum salaam wa rahmatulah. nínú àwẹ̀ bẹ̀ ó ní bìrì pé kò tó bá láti kò tó bá san padà ààwẹ̀ yẹn ní ọ̀sán padà ń tiẹ̀ àmọ́ àwọn tiẹ̀ kò ní san padà ń tiẹ̀ ìwọ̀n tiẹ̀ kò ní san padà ń tiẹ̀ ó di wà bó ṣe rí nìyẹn àmọ́ àwọn àfáà sọ pé tí bá ń ṣe kóṣùkú ní wọn gba àwẹ̀ yẹn àwọn àfáà onífẹ̀ẹ́nu ni àwọn adémújọkẹ́ ó di wọ́n tẹ̀lé fẹ̀ẹ́nu ni tí bá gbé ní kó mú ẹ̀rí òun ní ẹ̀rí ó di ọlọ́mọ sọ̀rọ̀ àná. kò sí ìbejì bẹ́ẹ̀ àdìsí Bukhari ni sẹ́yìn ọ̀dọ́lá eh, bin Yaman ló béèrè wa pé àwọn kan bọ̀ ń gbẹ̀yà ayé jẹ́ pé wọ́n máa tẹ̀lé ìfẹ́ nu wọn ni àwọn olùkùnkùnkẹ́ ni wọ́n tí wọ́n wà lẹ́nu ọ̀nà náà já ajá bá ń ilé fún wọ́n ọlọ́mọdé wọn ẹni wọ́wọ́ ya tó bá ń ṣe kó oṣù fàwẹ́lẹ̀ tó bá dé ìyàwó ẹ̀kọ́ sí padà irun fìrún lẹ̀ tó bá di ìyàwó ẹ̀kọ́ títí pọ́ǹsì àwọn padà jẹ́ ẹni tó wà nínú Ramadan tó wá ń ṣe nǹkan oṣù rẹ̀ kò ní gbé Quran lọ láti ka Quran tó wá pé ń ṣe ibi Quran èyí tó ha sórí èdè máa kà á tó wá pé gbàlálà kó máa ṣàwọn àfikàrù ní àwọn àfikàrù pọ̀ subhanallah wa bihamdihi subhanallah al torí hadith wáyé pé kò sẹ́ni tí yóò gbé Quran lọ́wọ́ illa tahirun àfẹ́ntọ́mọ́ gbogbo àgbà kóbìnrin tó wà nínú nǹkan oṣù kò máa. o di wa so kama tẹ̀lé fẹ́ nu wa kama tẹ̀lé fẹ́ nu àwọn afọ àdébùdókè kọ́lọ́ ọba musa fọlọ di wa èyí tí a tó ọlọ́nkọ kalẹ̀ ti fún wa lọ́ba wa a ṣe rẹ̀ ramadan pẹ̀lú bisimilah ọlọ́run jẹ́ ayọ̀rẹ́ kan alhamdulilah dákun wọ gbogbo tọ́lọ̀ fúnbọ̀ láṣìírí dákun ọlọ́run náà ọlọ́run sànù wa nọ́mbà wa náà láàrin àti nọ́mbà tó ń bọ̀ olóòlù kan náà ọlọ́run sànù wa zero márùn six nine eight two one já isbank ní báńkì wa umar bin khattab islami lóko àkáǹtì yẹn ọlọ́run sànù wa ọlọ́run kò fún aláàzìkí alágbàríkà ọlọ́run Qur'an al-Karim subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹlẹ́kọ̀ọ́ bá dí àfáàní kó máa sùn lọ.